must reach the NBC within 14 days of the queried broadcast. NBC, you're right to quality broadcasting. ó ń dún kẹ̀rìírí kẹ̀rìírí fresh one oh seven point nine fm lábẹ́ olúmọ wọ́n ń gbọ́ lókè lálá ẹ̀gbá nílùú abẹ́òkúta. Fresh one note oh seven point nine FM lábẹ́ Olúmọ ó kilẹ̀ fàlàfàlà. kọ sísọ ó kọ sísọ àtúntì dé gẹ́gẹ́ bí ìṣe wa ṣé wọ́n pé kògókògó ó ń lóhun agógó dùgbẹ̀dùgbẹ̀ ó lóhun àwọn akèrègbè ẹnìkan kì í fàjà kéde ìlú agogo dẹ òun lọ bá fi kó wọn jọ ẹ mà ṣe bẹ́ẹ̀ ẹ kú ilé ẹ káàsán nílé lóko lódò níbi gbogbo tí afẹ́fẹ́ àti ẹ̀wọ́jà ìkànnì fresh tó tún nà yẹ́ dé lónìí ti ṣe ọjọ́ Jímọ̀ ọjọ́ ńlá ọjọ́ àkójọ gbogbo wa pátápátá àdẹni ńlá nínú ayé àga àsìní wálẹ̀ mọ́ akí gbogbo múmìnì àti múmìnà òdodo wípé àbáríkà jimọ̀ ẹ̀mí ó ṣe púpọ̀ rẹ̀ lókè pẹ̀ bẹ́ẹ̀ gẹ́lẹ́ òun là ń kí gbogbo wa pátápátá porongodo níbi gbogbo tó bá tún káwa mọ́ lọ́sàn-án tòní wípé ẹ mọ̀ tó kú àmójúbà akọ̀tún ìròyìn eléyìí tó kọ sísọ níbi tá a ti máa ń jù ú lẹ̀ lọ́kọ̀ọ̀kan ìjèèjì àwọn ìròyìn àgbọ́kọ́gbọ́n àwọn ìròyìn àgbọ́kọ àwọn ìròyìn eléyìí tó gbẹnu tán ìròyìn kọ́ńbọ́ọ̀kì ìròyìn tó kọ sísọ tóní òtẹ̀tì wahid akíntáyọ̀ lórúkọ mi ìlúmọ̀ọ́ká pírẹsẹ́ńtà gẹ́gẹ́ bí ìṣe wa àràrà dádùn o ẹ̀já kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní kò bóde lọ́kọ̀ọ̀kan ìjèjì àwọn kókó kókó àwọn kókó ròyìn tó kọ sísọ tó bá wà wádìí lọ́sàn-án ìkótó di wípé àwa bọ́ sí ojú agbami rẹ̀ ẹ̀já kọ́kọ́ ti lẹ́kẹ̀ṣọ́ ròde ká kọ́kọ́ kó o láti ìpínlẹ̀ Ògùn ń bi tá a wà yìí torí pé kókó kó ìròyìn ọ̀hún èyí tí mo kọ́kọ́ kànlẹ̀kùn rẹ̀ ìpínlẹ̀ Ògùn ń bi tá a wà yìí ibẹ̀ náà ni wọ́n ti ṣì ọ̀rọ̀ mọ̀ ti ṣe bẹ́ẹ̀ ó dogun dọdẹ mọ́ bàbá kan lọ́wọ́ o ẹni àádọ́ta ọdún tí wọ́n pè ní ìránṣẹ́ Ọlọ́run wọ́n pé pásítọ̀ ṣèkí lọ́ba ìwá o lórí ẹ̀sùn eléyìí tó gbẹnu tán tọkọ sísọ tí wọ́n pé ọmọdébìnrin léńjẹ léńjẹ ẹni ọdún mẹ́ta ó dín ní ogún lẹ́ni tó wọ́n mọ̀ pé ní àlùfáà àjọ páìtọ̀ ni wọ́n mọ̀ ṣe ń tọ́gbẹ̀nu tọ́tọ́ kọ sísọ fún ibo gangan ló ti ṣẹlẹ̀ kí ni àlùfáà àjọ ọ̀hún kí ló ṣe fọmọ ọdún mẹ́tàdínlógún ọkọ̀ sísọ gidi ni o ìpínlẹ̀ ogun níbi tá a wà yìí ibẹ̀ náà ló ti ṣẹlẹ̀ ẹ lórí ọ̀fẹ́ láti gbọ́ lódìdí bàbá tí ń tẹ̀wájú òyà pápápá láti ìpínlẹ̀ Ògùn níbi àti kọ́kọ́ gùn lé kókó ròyìn àkọ́kọ́ ẹja gbéra eré gbogbo dilé Ìbàdàn nìbàdàn tí í ṣe olúùlú ìpínlẹ̀ Ọ̀yọ́ Ìbàdàn tí gbé onílẹ̀ tí tún gbàjèjì ọ̀rọ̀ mọ̀ ṣe bẹ́ẹ̀ ọgbẹnu tán ó tún kọ sísọ ṣé wọ́n pé wá wò ń lọ́kọ́kọ́ rí iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀yọ́ tó lu iléeṣẹ́ wọn ti ń bẹ nílẹ̀ Ìbàdàn wọ́n pé wọ́n ké sí àwọn oníròyìn pé ọmọ tó ti ṣẹlẹ̀ kọ́ńbọ́ọ̀kì níṣẹ̀lẹ̀ ọ̀hún ọgbẹ́nu tán o ẹ̀yin oníròyìn ẹ̀ mọ̀ bọ̀ ẹ̀ wá jábọ̀ fáyé o káyé ọgbọ́ káyé ó tó fi kọ́gbọ́n fi kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ mọ̀ ṣe bẹ́ẹ̀ ọkọ̀ sísọ nígbà tí iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ ọ̀yọ́ tí wọ́n ń ṣàfihàn àwọn afurasí márùn-ún eléyìí tí wọ́n ka ìǹtọ́gbẹ̀nù tán ìǹtọ́kọ̀ sísọ mọ́ lọ́wọ́ kí gangan ni kíní ọ̀hún tí wọ́n ká mọ́ wọn lọ́wọ́ kí ni wọ́n pé wọ́n fẹ́ fi ṣe bàbá tí ń tẹ̀wájú gbogbo ẹ̀ òun náà lẹ́gbọ́n lódìdí ò torí pé ọ kò sí sọ gidigidi náà ni ó yá láti ilé ìbàdàn ẹjẹ́ á tún gbéra ròyìn ẹjẹ́ á kọjá lọ sílùú ìlọrin àfọ̀njá ìlú ìlọrin ìlú tí kì í ṣèlú fìtínà tí kì í ṣèlú jàgídíjàgan ọ̀rọ̀ mọ̀ tán ẹnìkan tún rè o tí wọ́n pè ní àáfà ẹni ọlọ́run wọ́n pé bàbá mọ̀ bínú tán inú bíbí wọn ọ̀bẹ ọ níṣẹ́ ẹ̀dọ̀ fùfù wọn ọ̀bẹ ọ lọ́wọ́ o ọ̀rọ̀ tèmi ó dorí adẹ́tù abìwà pẹ̀lẹ́pẹ̀lẹ́ torí pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó ń lèmi ó fi lo gbogbo ògbésí ayé tèmi ò nílùú lọ́rin àfọ̀jà wọ́n ní àáfàá kan mọ̀rẹ́ tó tì bínú bọlẹ̀ àfáàfà ìgbà yọ o ntí àáfà tó sì fẹ́ gbà dá lára ọmọ kọ sí sọmọ ni bàbá ti ń tẹ̀ wájú ìlú ìlọrin àfọ̀njá nípínlẹ̀ kwara ibẹ̀ láti mú ìròyìn yẹn wá fún yín lẹ́kùnrẹ́rẹ́ bí ó ṣe ẹja kọjá lọ sójú ọjà pápápá kápolówó ń tà gbé lábala àkọ́kọ́ rẹ̀ bàbá ti wá padà dé ojú ọ̀gbagadè ìròyìn tó kọ sísọ nìkan ni fresh one zero seven dot nine nílùú Abẹ́òkúta tí ṣe olólo ìpínlẹ̀ Ògùn ibẹ̀ lẹ́ẹ̀tì bá wà ó kọ̀ sí sọ ǹjẹ́ ẹ ti gbọ́ pé kí ni ilé iṣẹ́ kò ti wà báyìí tí ń yọni kúrò nínú ọkọ̀ gbèsè century twenty one freedom group lórúkọ ẹ̀ wọ́n wá ń fi àsìkò ìpè gbogbo ènìyàn láti wá jàǹfààní àwọn ọkọ̀ tí wọ́n pèsè sílẹ̀ bí ọ̀nà téèyàn lè gbà láti rí owó láì ṣe pé èèyàn lọ yá owó fún àwọn òwò tá a fẹ́ ṣe àbí èyí tá a ti ṣe tá a sì fẹ́ kó gbòòrò sí ìwọ tó o bá fẹ́ jẹ́ lára àǹfààní yìí ẹ jẹ́ ká tara ṣàṣà kàtẹ yes yes. zero eight zero six three three eight nine one seven seven. eléyìí kò yọ ẹnikẹ́ni sílẹ̀ níwọ̀n ìgbà tẹ́ ẹ̀kẹ́ dùn láti ná owó wọ́n ẹ̀ kéré jù láti náwó o ènìyàn dọ́ta fifty people tó bá kọ́kọ́ tẹ e yes yes. zero eight zero six three three eight nine one seven seven. bí àwọn òṣìṣẹ́ wọn yóò tẹ àtẹ̀jíṣẹ́ ibi tí àpérò yóò ti wáyé ẹgbẹ̀rún kan náírà one thousand naira lọ́wọ́ tíkẹ́ẹ̀tì tá a fi wọlé síbi gbọ̀ngàn àpérò yìí ẹ tẹ yes yes. zero eight zero six three three eight nine one seven seven. àwa kì í ṣe iléeṣẹ́ tí ń yáàyàn lówó century twenty one freedom group àǹfààní ńlá lọ gbé wá yìí o. Bye. flysafe global consult limited Simona mú ọ̀nà àbáyọdé fún gbogbo ẹ̀yin tẹ́ nífẹ̀ẹ́ láti kópa gẹ́gẹ́ bí ẹ̀ṣọ́ aláàbò ìgbàlódé ní dubai lórílẹ̀‐èdè uae ṣùgbọ́n tó jẹ́ pé wéèrèna international passport ló ń ṣèdíwọ́ wàyí o àti láṣọ yẹ́pọ̀ pẹ̀lú iléeṣẹ́ tó ń rí sí wọléwọ̀de wípé gbogbo àwọn tó bá nífẹ̀ẹ́ láti kópa nínú ètò yìí lọ́gán ni passport wọn máa jáde láti pàṣẹ iléeṣẹ́ wa ìwọ náà tara ṣàṣà wá gba fọ́ọ̀mù pẹ̀lú five thousand naira láti jàǹfààní ìgbélùṣiṣẹ́ gẹ́gẹ́ bí ẹ̀ṣọ́ aláàbò ní united arab Emirates tó sì ní sanwó kankan tí visa rẹ̀ ó fi jáde. lẹ́yìn èyí ilégbèé ọ̀fẹ́ ètò ìlera ọ̀fẹ́ àtọ́kọ̀ ọ̀fẹ́ tí ó máa gbé yín lọ bí iṣẹ́ ni gbogbo olùkópa ó jàǹfààní. ìdánilójú sì ti wà pé kó tó di parí oṣù tó ń bọ̀ ni visa gbogbo yín ó jáde. ẹ kàn sí flysafe ní nọ́mbà fifty five Liberty Road ládojúkọ lana house off road Ìbàdàn. ẹ sì lè wá gba fọ́ọ̀mù yín ní Fresh FM Abẹ́òkúta zero eight zero eight five eight seven zero five eight two flysafe live ẹni ṣó Dubai. Fresh one note oh seven point nine FM lábẹ́ Olúmọ ó kilẹ̀ fàlàfàlà. ẹ káàbọ̀ padà ìròyìn tó kọ sísọ ló ń tẹ̀ síwájú ìkànnì Fresh lẹ ti ń gbọ́ wá lórí òkè téńté ibẹ̀ la kalẹ̀ sí ibẹ̀ náà la gún wá sí bí ọlọ́ba ọ̀ṣọ́ba presidential hilltop ni wọ́n ń pè bí ìlú Abẹ́òkúta tí ṣe olúlo ìpínlẹ̀ Ògùn ibẹ̀ láti ń taari rẹ̀ sáfẹ́fẹ́ tẹ̀ tí ń lórí ọ̀fẹ́ láti gbọ́ wà ní ketekete káàkiri àgbáyé òyà pápá àpẹjá ṣíde ìròyìn ẹjẹ́ ń dàbàrà bó ṣẹ̀kẹ̀rẹ̀ kó bẹ̀rẹ̀ sí ní pọ̀tọ̀ fún ẹ̀ sílẹ̀ yọ̀yọ̀yọ̀ gẹ́gẹ́ bí mo ti ṣe sọ síwájú ilé òun láti kẹ́sọ̀ ròde nípínlẹ̀ Ògùn bíi tá a wà yìí bẹ̀ láti ṣíde ìròyìn àkọ́kọ́ o bí aṣọ àkọ́fọ̀ tí kì í ra ṣẹ̀ ọ̀rọ̀ mọ̀ ṣe bẹ́ẹ̀ ọgbẹ̀nu tán tún kọ sísọ. So ṣé wọ́n pé nígbà tí òpin ayé bá dé oríṣiríṣi àwọn ìṣẹ̀lẹ̀ kan ń bọ̀ kì láwọn ìṣẹ̀lẹ̀ àgbọ́kọ a láwọn ìṣẹ̀lẹ̀ tó gbẹnu tán kọ sísọ ní ọmọ ìṣẹ̀lẹ̀ wọ́n ní lára arúfẹ́ ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó jẹ́ ìṣẹ̀lẹ̀ òpin ayé gbà òun náà mọ̀ ní ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ eléyìí tó dé etí gbọ́ iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ògùn tí iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n sì ń fìdí rẹ̀ múlẹ̀ wípé ọwọ́ ọ̀sẹ̀ kún òfin ọmọ ti tẹ ẹnìkan ẹni àádọ́ta ọdún fifty year old tí wọ́n pe orúkọ wọn ní Táyọ̀ Ṣóbọ̀wálé ọ̀rọ̀ mọ̀ ṣe bẹ́ẹ̀ ọgbẹ̀nu tó kọ sísọ wọ́n pé àlùfáà iyún alàgbàjọ tá a mọ̀ sí pàìtọ̀ òun náà mọ̀ ní baba ẹni àádọ́ta ọdún fifty year old tayo Ṣóbọ̀wálé tí wọ́n pé wọ́n ṣe kí lọ́ba ìwà o wọ́n ní baba mọ̀ ṣe ń tọ́gbẹ̀nu tọ́tọ́ kọ sísọ wọ́n ní mọ̀débìnrin léńje léńje ẹni ọdún mẹ́ta ó dín ní ogún seventeen year old ó ní bàbá òun wò sùnsùnsùn o tí wọ́n sì lọ rèé fi tìpátì kúùkù tí wọ́n fi túláàsì túláǹgà tí wọ́n fi bá ní àjọṣepọ̀ gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fìdí rẹ̀ múlẹ̀ wọ́n ní ẹni tí wọ́n pè ní ìránṣẹ́ ọlọ́run ọ̀hún aná ni wọ́n mọ̀ wo ìwà ilé ìtọ́gbẹnu tán kọ sísọ lásìkò ètò àdúrà kan tí wọ́n pé àwọn gbé kalẹ̀ eléyìí tó wáyé nínú ilé ìjọ wọn tí ń bẹ ní òkè ìgbàlà ìyún nílùú fọ̀ ní ìpínlẹ̀ Ògùn bíi tá a wà yìí gẹ́gẹ́ bí wọ́n ti ṣe jábọ̀ rẹ̀ tó gbẹnu tán tó sì kọ́ sísọ wọ́n pé àwọn mọ̀lẹ́bí ọmọdébìnrin ẹni ọdún mẹ́tàdínlógún yìí ni wọ́n mọ̀ fọ̀rọ̀ léde tí wọ́n pé alàgbà òun ẹni àádọ́ta ọdún tí wọ́n ní ìjọ kan tí wọ́n ń pè ní cns tó ti òkè ìgbàlà tí ń bẹ ní Ifọ̀ wọ́n láwọn ni wọ́n mọ̀ fi ọgbọ́n àwérékèlé ni wọ́n máa fi ránṣẹ́ pé mọ̀débìnrin ẹni ọdún mẹ́tàdínlógún yìí seventeen year old tí wọ́n pé àwọn pè é síbi àkànṣe àdúrà kan o tó sì jẹ́ wípé àkànṣe àdúrà yìí wọ́n ní yóò gbóná gírígírí tó bẹ́ẹ̀ tó fi jẹ́ pé bí mọ̀débìnrin ọ̀hún tó bá ti lè lórí ọ̀fẹ́ láti kópa níbi àkànṣe àdúrà yìí wọ́n pé ogun ayé rẹ̀ ó ti ṣẹ́ ọ̀rọ̀ rẹ̀ sì ti gbọ́ o àmọ́ ọ̀rọ̀ mọ̀ ṣe bẹ́ẹ̀ ọkọ̀ sísun ó sì gbẹnu tán nígbà tí wọ́n pe páìtọ̀ ọ̀hún wọ́n ní níṣe ni wọ́n máa lo àkókò eléyìí tí wọ́n pe àwọn fi sọ àdúrà yìí kalẹ̀ o láti fi ṣe ń tọ́gbẹ̀nu tán láti fi wakọ̀tọ̀ fọmọdébìnrin léńjeléńje ẹni ọdún mẹ́tàdínlógún tọrọ kàn wọ́n ní nígbà tọmọbìnrin ọ̀hún gan tí ọmọ sọ̀rọ̀ wọ́n lọ́mọ̀ la ọ̀rọ̀ mọ́lẹ̀ wọn kéke ó pèsè wájú kí páìtọ̀ kí wọn ó tó ṣe ń tọgbẹnu tọkọ sísọ fún òun ó ní níṣe ni wọ́n máa gbé omi kan wá tí wọ́n pé omi àdúrà lomi yìí o tí wọ́n pé kóun ọlọ rèé fi omi náà wẹ̀ ó ní lẹ́yìn tó ń fomi wẹ̀ tán ni bàbá bá tún mú àbẹ́là kan tí wọ́n pé àwọn ti parí iṣẹ́ sára àbẹ́là náà o ó ní wọ́n sì fi ra òun lórí láti òkè títí tó fi désàlẹ̀ ọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ ọgbẹ̀nù tó kọ sísọ. So ó ní ẹ̀jẹ̀ mọ̀ pé látìgbà yìí wá òun náà mọ̀ ni òun ọmọ tí mọ tí máa gbé òun wọ̀ o tọ́jẹ́ pé bí ìgbà tí oògùn kan tó bá dì í di wà léèyàn lọ́rùn ni tó sì jẹ́ pé sàdédé lógèdèǹgbè ni yóò mọ̀ gbé òun ṣubú lulẹ̀ lágádángbá ọ̀rọ̀ mọ̀ ṣe bẹ́ẹ̀ ọgbẹ̀nu tán ó sì kọ́ sísọ wọ́n ní àwọn mọ̀lẹ́bí ni wọ́n mú olóbó iléeṣẹ́ ọlọ́pàá lọ táwọn ọlọ́pàá tí wọ́n sì ṣiṣẹ́ tọ̀ ọ́ nínú eléyìí tí wọ́n ti lọ rèé fi sìnkún òfin tí wọ́n fi gbé pító wọn o tí wọ́n porúkọ rẹ̀ ní Táyọ̀ Ṣóbọ̀wálé ẹni àádọ́ta ọdún fifty year old ọ̀rọ̀ mọ̀ ṣe bẹ́ẹ̀ ọgbẹ̀nu tán nígbàtí ẹni tí í ṣe alákòóso fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ògùn ọ̀gbẹ́ni Edward Ajogun wọ́n nígbà tí bàbá ọmọ sọ̀rọ̀ wọ́n pé bàbá ní abẹ́ẹ̀rí ọgbẹ̀nu tán ó sì kọ́ sísọ wọ́n ní ẹni agbójú okùn lérè tí ọ̀jẹ̀ ni agbá ẹni gbogbo èèyàn ń pè ní ìránṣẹ́ ọlọ́run òun náà ni wọ́n mọ̀ pé ó ṣe kí lọ́ba yìí wà wọ́n ní kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ ogun bíi tá a wà yìí wọ́n wá pé ìwádìí ó ti bẹ̀rẹ̀ lẹ́yìn ọ̀sọ́ka o wọ́n ní bí wọ́n bá sì ti bá ìwádìí débi tọ́ lápẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ páìtọ̀ tó ṣe ń tọkọ sísọ yìí wọ́n ní níṣe ni wọ́n ó tòwe rẹ̀ pọ̀ wọ́n ó sì sọ̀ǹgọ̀ rẹ̀ síwájú ilé ẹjọ́ níbi tí ó ti la rèé gba ìdájọ́ eléyìí tó kọ sísọ tó sì tó ṣe bẹ́ẹ̀ tó gbẹnu tán ṣé wọ́n pe ẹni ọba ṣe ń tẹ́nìkan ò ṣe rí bójú rẹ̀ bó bá rí ń tẹ́nìkan ò rírí kọ̀mọ̀ léwọ̀ àmọ́ ìdájọ́ wọn ni kò sí lọ́wọ́ àwọn tí àwọn jẹ́ ọlọ́pàá iwájú ilé ẹjọ́ ibẹ̀ gangan nìdájọ́ wà ọkọ̀ sísọ onípínlẹ̀ Ògùn níbi tí ọwọ́ sìnkún òfin tó ti ti arákùnrin kan bàbá gan làbá pé ẹni àádọ́ta ọdún fifty year old tí wọ́n kó ṣe ké lọ́ba ìwà o ó wò sùnsùnsùn ó sì fi ọgbọ́n àwérékèlè ó fi tànmọ́débìnrin ẹni ọdún mẹ́tàdínlógún ó pé kọ́ mọ̀ bọ̀ níbi ètò àdúrà ibẹ̀ náà ni bàbá ni wọ́n sì ti fi ọgbọ́n ni wọ́n ti fi ràgàbọ̀ ọmọ ọlọ́mọ abẹ́ẹ̀rí pọkọ sísọ. So. ìgbésí ayé ẹ̀dá láyé ńṣe ló dàbí igi ńlá igi àràbà tó pẹ̀ka lóríṣiríṣi ara ẹ̀ka pàtàkì ìrìnàjò ẹ̀dá lọ́rọ̀ ìgbéyàwó àti mọ̀lẹ́bí ẹ̀gbọ́n níbo ni ìrìnàjò ìgbéyàwó ti máa ń bẹ̀rẹ̀ ná irúfẹ́ àwọn nǹkan àmúyẹ̀wò la lè fi tó bíríkì ìpìlẹ̀ ìgbéyàwó àwọn kan ní ọ̀rọ̀ ìgbéyàwó kì í ṣe ohun tí ń lọ lọ́fun tìrín bí ọkà àtọ́bẹ̀ àbùlà bẹ́ẹ̀ ohun tó sì dáni lójú ni pé májẹ̀mú ọlọ́run létò ìgbéyàwó láti wá wá ojútùú fún gbogbo hílàhílo ọ̀rọ̀ ìfẹ́ o ṣe darapọ̀ mọ́ ibùdó ìkẹ́kọ̀ọ́ kan àrà ọ̀tọ̀ tólódùmarè fúnra rẹ̀ gbé kalẹ̀ school of finishing touches là ń sọ̀rọ̀ ń pa ẹ̀ fún gbogbo singles lọ́kùnrin àti lóbìnrin tọ́jọ́ orí wọn ti kọjá ọdún méjìdínlógún sókè màmá wa olúfúnkẹ́ adétúbẹ̀rù tẹ́ ẹ ti mọ̀ bí ẹni mowó nídìí ká fi ìmọ̀ jìnlẹ̀ ọgbọ́n tó gàgàrà bá ní fi ṣàtúntò ìrìn àjò ìgbéyàwó tá a ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ àbí ìgbéyàwó tá a ti ṣe ṣùgbọ́n tó ti diṣu atayanyan màmá fúnkẹ́ adétúbẹ̀rù túbẹ̀rù ni yóò máa fi ìmọ̀ ọlọ́run ṣe ìwòsàn fún gbogbo ọkàn tó ti fara gbọgbẹ́ lórí ọ̀rọ̀ ìgbéyàwó ọjọ́ kẹwàá oṣù kẹrin ọdún twenty twenty kíkọ́ bẹ̀rẹ̀ ní pẹrẹu láti mu nínú omi ọgbọ́n fúnkẹ́ adétúbẹ̀rù school of finishing touches tètè forúkọ tiẹ̀ sílẹ̀ láti pàṣẹ sms tàbí whatsapp message sórí nọ́mbà yìí 08023242389 08023242389 four two three eight nine. tenth of April twenty twenty one lẹ́kọ́ kíkọ́ bẹ̀rẹ̀ kẹ́ ẹ má gbàgbé o see you there. ti gbọ́ pé kí ni iléeṣẹ́ kan ti wà báyìí ti ń jọni kúrò nínú ọkọ̀ gbèsè century twenty one freedom group lórúkọ ẹ̀ wọ́n wá ń fi àsìkò ìpè gbogbo ènìyàn láti wá jàǹfààní àwọn ọkọ̀ tí wọ́n pèsè sílẹ̀ bí ọ̀nà téèyàn lè gbà láti rí owó láì ṣe pé èèyàn lọ yá owó fún àwọn òwò tá a fẹ́ ṣe àbí èyí tá a ti ṣe tá a sì fẹ́ kó gbòòrò sí ìwọ tó o bá fẹ́ jẹ lára àǹfààní yìí ẹ jẹ́ ká tara ṣàṣà kàtẹ yes yes. zero eight zero six three three eight nine one seven seven. eléyìí kò yọ ẹnikẹ́ni sílẹ̀ níwọ̀n ìgbà tẹ́ ẹ̀kẹ́ dùn láti ná owó ẹ̀k kéré jù láti lówó o ènìyàn dọ́ta fifty people tó bá kọ́kọ́ tẹ e yes yes. zero eight zero six three three eight nine one seven seven. ní àwọn òṣìṣẹ́ wọn yóò tẹ àtẹ̀jíṣẹ́ ibi tí àpérò yóò ti wáyé ẹgbẹ̀rún kan náírà one thousand naira lọ́wọ́ tíkẹ́ẹ̀tì tá a fi wọlé síbi gbọ̀ngàn àpérò yìí ẹ tẹ yes yes. zero eight zero six three three eight nine one seven seven. àwa kì í ṣe iléeṣẹ́ tí ń yáàyàn lówó century twenty one freedom good àǹfààní ńlá lọ gbé wá yìí o. Fresh one note oh seven point nine FM lábẹ́ Olúmọ ó kilẹ̀ fàlàfàlà. ẹ káàbọ̀ padà àràrà dádúró ìròyìn tó kọ sísọ ló ń bá fẹ́fẹ́ ṣọ̀rẹ́ ìkànnì Fresh lẹ́tí ń gbọ́ wa nílùú Abẹ́òkúta ti ṣe olúlo ìpínlẹ̀ ogun ó yá pàpàpà ẹ̀jẹ̀ agbéra eré gbogbo dilé Ìbàdàn nìbàdàn tí ṣe olúlu ìpínlẹ̀ ọ̀yọ́ ìlú ti gbé onílẹ̀ tí tún gbàjèjì wọ́n pé ọ̀rọ̀ mọ̀ ṣe bẹ́ẹ̀ ọkọ̀ sísọ ṣé wọ́n pé wàá wò lọ́kọ̀ọ̀kọ̀ rí iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ ọ̀yọ́ ni wọ́n ké sí àwọn oníròyìn pé ìṣẹ̀lẹ̀ gbáǹkọ́gbì ìṣẹ̀lẹ̀ eléyìí tó gbẹnu tọ́tọ́ kọ sísọ ọmọ tó rè tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ ọ̀yọ́ ṣé wọ́n pé nígbà tí òpin ayé bá ti di oríṣiríṣi àwọn ìṣẹ̀lẹ̀ tètè ọ̀gbọ́n rí àwọn ìṣẹ̀lẹ̀ kan ń bọ́ kí ìṣẹ̀lẹ̀ òpin ayé náà ni ó ṣẹlẹ̀ nípínlẹ̀ ọ̀yọ́ ibẹ̀ náà ni wọ́n mọ̀ tí ń fìdí rẹ̀ múlẹ̀ tí wọ́n pé iléeṣẹ́ ọlọ́pàá wọn ṣe àfihàn àwọn afurasí márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ tó jẹ́ wípé wọ́n kà ń tọ́gbẹ̀nù tán kò sí sọ mọ́ wọn lọ́wọ́ wọ́n ní ọkàn èèyàn ó náà ni wọ́n mọ̀ ká mọ́ wọn lọ́wọ́ tí wọ́n lọ rèé tà á ní ẹgbẹ̀rún mẹ́wàá náírà tẹ́ńtọ̀ sàn péré gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fìdí rẹ̀ múlẹ̀ wọ́n ní kò mọ̀ dín ní èèyàn mẹ́fà eléyìí ti lè ṣe ọlọ́pàá nípínlẹ̀ ọ̀yọ́ tí wọ́n ṣe àfihàn wọn. lólú iléeṣẹ́ ọlọ́pàá àti ń bẹ ní agbègbè ẹlẹ́yẹlé nílùú ìbàdàn wọ́n ní àwọn mẹ́fẹ̀ẹ̀fà tọ́rọ̀ kàn ni wọ́n mọ̀ pé wọ́n lọ́wọ́ nínú gbígbẹ̀mí èèyàn tó sì jẹ́ pé wọ́n fa ọkàn rẹ̀ yọ wọ́n tà ní owó ilé ìtọkọ sísọ ẹgbẹ̀rún mẹ́wàá náírà ten thousand naira nígbà tí ń ṣe àfihàn àwọn afurasí tọ́rọ̀ kàn lólú iléeṣẹ́ ọlọ́pàá tí ń bẹ ní ẹlẹ́yẹlé nílẹ̀ ìbàdàn lánàá ti ṣe ọjọ́bọ̀ thursday ẹni tí í ṣe kọmíṣánná fáwọn ọlọ́pàá nípínlẹ̀ ọ̀yọ́ ngozi ọ̀nàdẹ́kọ̀ òun náà lọ́mọ ṣe àlàyé wípé àwọn afurasí tọ́rọ̀ kàn nínú wọn náà ni jimoh sadiku ẹni ọdún márùn ó dín ní ogójì thirty five year old adesola david ẹni ọdún mẹ́rin ó lé ní ogún twenty four year old bello waidi ẹni ọdún márùn ó dín ní àádọ́ta forty five year old abibu musa ẹni ọdún mẹ́rìnlélọ́gbọ̀n thirty four year old àti musibau àròjù ẹni ọdún mọ́kànléníàádọ́ta fifty one year old arábìnrin ọ̀nàdẹ́kọ̀ ló pé àwọn èèyàn tọrọ mọ̀ kàn yìí àwọn náà ni wọ́n pé wọ́n ṣe ìtọ́gbẹnután kọ sísọ tó di ọ̀ràn sí wọn lọ́rùn nínú oṣù àkọ́kọ́ ọdún twenty twenty one tá a wà yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àlàyé wọ́n ní àwọn afurasí tọrọ kàn yìí nínú ilé ìta àti rí jimoh sadiku wọ́n lò náà lọ́tọ̀ ẹnìkan lọ Musibau Àròjò o tó sì pé kọ́mọ̀dákun ó nílò ìrànlọ́wọ́ rẹ o àti wípé ọkàn èèyàn ó náà lòun fẹ́ o tí òun fẹ́ fi ṣètùtù ọlà kówó kọ́mọ ya wọlé ní kàtíkàtí fóun wọ́n ní Musibau Àròjò yìí òun náà ló ṣe ní àlàyé pé ọkàn èèyàn òun ò ní lọ́wọ́ o ṣùgbọ́n òun lè tọ́ka rẹ̀ ṣé èèyàn tó lè ràn án lọ́wọ́ tí àwọn ò fi rí ọkàn èèyàn tí ń wà yìí o wọ́n ní ẹni tó lọ rèé mú bá o ni wọ́n gborúkọ tiẹ̀ ní àfáà Taofiki tí gbogbo ayé mọ̀ sí kárí ilé wọ́n ní kárí ilé òun náà ni ọmọ tẹ́wọ́ gba iṣẹ́ ọ̀hún tó sì jẹ́ pé láti inú oṣù àkọ́kọ́ ọdún 2021 táwa yìí wọ́n ní náà ló ti mú gẹ́gẹ́ bí iṣẹ́ o kó tó wá di ọjọ́ burúkú èṣù gbómimu tí ṣe ọjọ́ kejìdínlógún nínú oṣù kẹta ọdún 2021 táwa yìí eléyìí tó jẹ́ wípé ọjọ́bọ̀ thursday náà lọ́mọ̀ bọ́ sí i nígbà tí wọ́n pé ọwọ́ sìnkún òfin tọ́tẹ ẹni tí wọ́n ń pè ní jimoh sadiku tó ń ti àfa tàfíkì yìí wọ́n ní ní ojú òpópónà eléyìí tó lọ láti ìgbẹ́tì ní abẹ́òrùlé ìpínlẹ̀ ọ̀yọ́ sí ìgbòho wọ́n ní ibẹ̀ náà lọ́wọ́ sìnkún òfin lọ́mọ̀ ti tẹ̀ wọ́n lásìkò tí ikọ̀ àwọn ọlọ́pàá tí wọ́n ń yíde ìlú pàráàrò káàkiri tí wọ́n pé wọ́n dá àwọn èèyàn ọ̀hún dúró lẹ́bàá àrònà o lórí ọ̀kadà kan eléyìí tí wọ́n pè ní bàjáàjì tí nọ́mbà ìdánimọ̀ rẹ̀ tó jẹ́ AYE one two five QE wọ́n ní àwọn agbófinró wọ́n dá wọn dúró láti ṣiṣẹ́ tiwọn kí wọ́n fẹsẹ̀ òfin rinlẹ̀ àmọ́ ọ̀rọ̀ mọ̀ ṣe bẹ́ẹ̀ ọkọ̀ sísọ wọ́n ní tí wọ́n ka mọ́ wọn lọ́wọ́ wọ́n pé ọkàn èèyàn mọ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ bí wọ́n ti ṣe gbẹ̀mí ẹni ọ̀hún àti bí wọ́n ti ṣe tà á ní owó ti ṣe ẹgbẹ̀rún mẹ́wàá náírà ten thousand naira kọ́ba òkè kó ṣàánú ẹni ìpínlẹ̀ ọ̀yọ́ ó nìyún ti ṣẹlẹ̀ o ọkọ̀ sísọ gidigidi láti bẹ̀ ẹjẹ́ akọjá lọ sílùú ìlọrin àfọ̀njá nílùú ìlọrin wọ́n pé ní bá a ti ṣe ń sọ̀rọ̀ yìí iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ kwara àwọn náà ni wọ́n mọ̀ ti bẹ̀rẹ̀ sí ní dọdẹ ẹnìkan tí wọ́n pè ní àáfàá àáfàá kọmọǹkéw àáfàá mọ̀súdì wọ́n ní wọ́n mọ̀ bínú tán inú bíbí èmi ọ̀rọ̀ ń ṣẹ́ o ẹ̀dọ̀ fùfù wọn ọ̀bẹ ọlọ́wẹ̀ ọ̀rọ̀ tèmi ó dorí adẹ́tù abìwà pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ yìí ó lè mí ó fi lo ìgbésí ayé tèmi o wọ́n ní àáfàá mọ̀súdì ni wọ́n mọ̀ kọ̀ tí wọn ò lo ìwà pẹ̀lẹ́ nínú eléyìí tí wọ́n ti ti ìbínú bọlẹ̀ tí wọ́n sì pé wọ́n lu ọmọ kéwú lálùpàmọ́kù débi tí ọmọ ọ̀hún tó dákú lọ gbọ̀nràn gàdàn gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fìdí rẹ̀ múlẹ̀ wọ́n ní ní àná ti ṣe ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ gangan ó náà ni àfáà mọ̀súdì ni wọ́n mọ̀ bínú àbíódì nígbà tí wọ́n pé wọ́n lu ọ̀kan lára àwọn ọmọ iléeké wọn títí tọmọ tó fi dákú lọ gbọ̀nràn gàdàn o tó sì jẹ́ pé bá a ti ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n ní ọmọ òun ń bẹ lẹ́sẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run ni ń bẹ nílé ìwòsàn níbi títí ń gba ìtọ́jú lọ́wọ́ nígbà tọ́rọ̀ wà kò sísọ ǹjẹ́ kí làáfà mọ̀súdì kí ni wọ́n ń bínú sí i wọ́n ní níṣe lọ́mọ iléeké wọn òun tí wọ́n dárúkọ rẹ̀ àmọ́ ọmọ ọdún mẹ́rìnlá ni wọ́n pè wọ́n ní àáfà mọ̀súdì pé ọmọ kéwọ́ àwọn ó jí kóló àwọn kóló alámọ̀ tí wọ́n máa gbé owó pamọ́ sí wọ́n ní ọmọ kéwọ́ àwọn jí kóló àwọn nínú bá bí àáfà àáfà lu ọmọ òun o títí tọmọ tó fi dákú lọ gbọ̀nràn gandan wọ́n ní bá a ti ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní dẹdẹ láti fi òfin gbé àáfàá ìlú Ìlọrin Àfọ̀njá nípínlẹ̀ Kwara ó ní ìṣẹ̀lẹ̀ tó kọ sísọ ọ̀hún ti ṣẹlẹ̀ kọ́ba òkè kó ṣàánú ẹni bó ṣe èèyàn kan àbí méjì fún lórí ọ̀fẹ́ kẹ́ ẹ bá wa dá sí i àwọn nọ́mbà tí à ń lò kò yí padà zero eight zero three three two two ten seventy nine àti zero nine zero seven eight zero zero ten seventy nine. hello ẹ mà káàsán. ó kọ sísọ. ó kọ sísọ orúkọ yín àti bíi tẹ́ ẹ ti ń bá wa dá sí i evangelist kẹ́hìndé fàtẹ́rù mò ń pè láti ìlàrò. tó à ń gbọ́ yín sá o. gbogbo ìròyìn tẹ́ kó wá ló kọ sísọ iye tó kọ sísọ tí mo fẹ́ dá síbẹ̀ ni iye tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ ọ̀yọ́ àwọn tó ká ọkàn èèyàn mọ́ lọ́wọ́ àwọn ò taṣọ wọn ò tẹ́já wọn ò tọ̀sán ọkàn èèyàn làwọn ń tà. inú mi dùn bọ́n ṣe mú wọn yẹn inú mi dùn kán sáré lọ pa kán má pẹ́ kán tó dé kán má lọ gbatẹ́gùn lọ́dọ̀ àwọn ọlọ́pàá ó kọ sísọ. Hmm. ẹ ṣe gan ni a dúpẹ́ bó ṣèyàn kan péré sí i ká tún fún ní oore ọ̀fẹ́ básìkò bá wá wà jù bẹ́ẹ̀ lọ ká tún gbà jù bẹ́ẹ̀ lọ. hello. hello. ẹ mà káàsán. àbáṣan. yín tẹ́ fi ń gbọ́ wá yín sílẹ̀ àbíkẹ́ kúrò lẹ́gbẹ̀ẹ́. hello. hello. etí ògbéjì tẹ́ fi ń gbọ́ wá ẹ̀yìn sílẹ̀ àbíkẹ́ kúrò ń bẹ̀. Joseph ló ń sọ̀rọ̀ láti Ṣàgárí lé. kílẹ̀ porúkọ yín lẹ́ẹ̀kan sí i. Joseph Elégbèdé láti Ìṣàgà Orílẹ̀. yes ẹ bá wa dá sí i. ah ti àáfàá tó lu ọmọlé tẹ́wì náà la fẹ́ dá sí o. àáfàá ló mọ pa o. ah o kọ sísọ o. sọ́ọ̀rì wọ́n lu ọmọ dákú ká mọ̀ pé wọ́n lu ọmọ pa. Hmm. ọ lu ọmọ dákú o kọ sísọ o. ẹ ṣeun àdúpẹ́ ẹjá fẹ̀yàn kan péré lórí ọ̀fẹ́ sí zero zero three three two two ten seventy nine zero nine zero seven eight zero zero ten seventy nine hello ẹ̀yin ìṣirò. ẹ ti wà ń bẹ̀. ó lè ṣẹlẹ̀. ẹ ló ẹ ti wà ń bẹ̀. àwa kúkú ń lò ó lọ́dọ̀ wa ń bí ẹni yẹn ló bí ẹni pé àwọn ò rí lò lọ́dọ̀ tiwọn ẹ̀ ló ẹ káàsán ọjà tíntín a jẹ́ pé ibi òun náà ni a dé dúró lórí ìròyìn eléyìí tó kọ sí sọ fún ti ọ̀sán tòní bògo bó ṣe ń jẹ́ ti ọlọ́run bó bá di ní ọjọ́ ajé monday lẹ́tọ̀ọ́ mọ́ bá wa pàdé lákọ̀tún lórí ìròyìn tó kọ sísọ níkànnì fresh one zero seven dot nine nílùú abẹ́òkúta olúùlú ìpínlẹ̀ ogun aládùúgbò ìdọ́là wọ́n tún padà wá nírọ̀lẹ́ lórí àkọ́tún ètò tá a pè ní lágbo amúlùdùn aago márùn sí aago mẹ́fà rọ̀lẹ́ ni àtòjọ gbádùn ara wa dáyè tó lápẹ̀rẹ̀ títí ìgbà náà wahid akíntáyọ̀ lórúkọ mi ìlúmọ̀ọ́ká pírẹsẹ́ńtà lẹ́ẹ̀kan sí mo kí wa pé abáríkà jimoh ẹ̀mí ó ṣọ̀pọ̀ rẹ̀ lókè pẹ̀ ẹ̀ lẹ́ńbẹ̀ẹ́ òdìlábọ̀. fresh one note oh seven point nine fm lábẹ́ olúmọ ó kilẹ̀ fàlàfàlà. ìmọ́tótó ní borí àrùn mọ́lẹ̀ mọ́yẹ́sẹ̀ borí ooru àyíká tó jíire ní ṣàtọ́kùn fàlàáfíà ẹ ká tọ́jú ilé ká tọ́jú ara wa ká sì tún tọ́jú àyíká wa pẹ̀lú káàrùn àtàìsàn ó lè bá a jìnnà sí wa Fresh FM ló ní ìmọ́tótó ṣe pàtàkì. Fresh FM Abẹ́òkúta one oh seven point nine Fresh FM one oh seven point nine Abẹ́òkúta. ìbẹ́pẹ tó pọ́n lápọ̀jù. ó já bọ́ ó fọ́nká. ó fọ́n á ló bá tán. èso dáradára ti fọ́. ó ṣe adégún kẹ̀kẹ́ kọ́ lọ́mọ ẹlẹ́yin. gbogbo ẹyin ti fọ́nká. àtẹ̀yìn àti èso àjàrà. bọ́ọ̀lù olólùṣọ́ gidi ni. èso tọ́lọ́run gbìn yìí o ṣe bóun ló fi wáṣọ. torí kó má bàa jábọ́ fọ́ la ṣe pàgbo yìí ká. àjà balẹ̀ rẹ o ó sì pọ́n ó tún dán. one oh seven dot nine fm na fresh e dey fresh. kápolówó ọjà kó dán mọ́rán. ó dùn ó gangiri and exotic news na fresh e dey fresh káṣe tòótọ́ kójú owó ojú òun gangiri programs full of wisdom o na fresh e dey fresh papa mama my brother my sister make una dey hear am o. ẹ mọ gbọ́ fresh fm àdìgbòǹgẹ̀ rédíò wey dey rain o. no be only for naija káàkiri àgbáyé pátá náà ti ń gbọ́. amẹ́ríkà chicago paris manchester canada london united kingdom etc na fresh fm dey make dem fresh o darapọ̀ báwọn jẹ sọ́kọ́gbọ́ ayé rẹ̀ bẹ̀rẹ̀ sí ní dán pẹ̀lú àwọn ètò tó ń súni láyé tò àti tó ń kọ́ni lọ́gbọ́n fẹ́lẹ́fẹ́lẹ́ lè po